ọ̀rẹ́ mẹ́ta fipá bọ́mọ ọdún mẹ́tàlá lò pọ̀ wọ́n ní bàbá ẹ̀ ṣe àwọn ni kò jọ pé àwọn ọ̀dọ́mọkùnrin mẹ́ta kan táwọn ọlọ́pàá kò dárúkọ wọn nítorí ìwádìí tó sì ń lọ lọ́wọ́ yóò bọ́ nínú ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn wọ́n yìí o àfàìmọ̀ kó má jẹ́ pé ẹ̀wọ̀n gbére ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ náà fún wọn ọmọ ọdún mẹ́tàlá kan làwọn mẹ́tẹ̀ẹ̀ta fipá mú lọ sí kọ̀rọ̀ kan tí wọ́n sì fipá bá a lò wọ́n ní torí pé bàbá rẹ̀ ṣe àwọn làwọn fi gbẹ̀sán ìwà náà lára ọmọ bàbá yìí abúlé kan tí wọ́n ń pè ní ń pọ̀ tí kò jìnnà sí ìlú Onitsha nípínlẹ̀ Alambra nìṣẹ̀lẹ̀ yìí ti wáyé a gbọ́ pé ilé kan náà ni àwọn ọmọ yìí ń gbé pẹ̀lú ọmọbìnrin tí wọ́n fipá bá lòpọ̀ yìí odò kan tí wọ́n ń pè ní Kìsì nílùú náà ni wọ́n mú un lọ táwọn mẹ́tẹ̀ẹ̀ta sì fipá bá a sùn níbẹ̀ wọ́n ní bàbá rẹ̀ ṣe àwọn ọmọbìnrin yìí ṣàlàyé pé wọ́n ti kọ́kọ́ gbá òun lójú dáadáa lẹ́yìn náà ni wọ́n wọ́ òun lọ sódò yìí tí wọ́n sì ní kí òun bọ́ aṣọ òun sílẹ̀ táwọn mẹ́tẹ̀ẹ̀ta sì fipá bá a sùn níbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan a gbọ́ pé méjì nínú àwọn ọmọ oníṣekúṣe yìí ti jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn hùwà burúkú náà àti pé torí bàbá rẹ̀ làwọn ṣe fìyà jẹ ọmọ yìí wọ́n ní kí ọmọ náà dáríjà wọn ṣùgbọ́n ìkẹta wọn ní òun kò bá ọmọ náà láṣepọ̀ ní tòun ó lóun kàn ń wò wọ́n nígbà táwọn ẹlẹgbẹ́ òun ń bá a láṣepọ̀ ni àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní irọ́ ló ń pa o wọ́n ní òun ni ẹnì kejì tó bá ọmọ náà lò pọ̀ iléeṣẹ́ tó máa ń rí sí lílu ọmọ nílòkulò àti fífi ọmọ ṣòwò ẹrú ìyẹn National Agency for Prohibition of Trafficking in Persons pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn fijilanté ni wọ́n mú àwọn mẹ́ta nínú àwọn ọmọkùnrin tó hùwà ìbàjẹ́ náà nígbà tí ẹnìkẹrin wọn sá lọ nígbà tí wọ́n wá a lọ sádùúgbò tó ń gbé nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà tó àwọn oníròyìn létí Chidinma Nkeyiwu tó sọ̀rọ̀ náà lórúkọ kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin àti ọ̀rọ̀ afẹ́ nípìnlẹ̀ náà Ifi Obiano sọ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù kọkànlá yìí pé ọwọ́ ti tẹ mẹ́ta nínú wọn àwọn sì ti fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí tó yẹ Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́yín.